إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد فيا عباد الله اتقوا الله سبحانه وتعالى وإن الله سبحانه وتعالى أمر عباده المتقين بتقواه يقول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ويا عباد الله ضرورة المبادرة إلى الطاعات وقيام الأوقات هذا هو العنوان الذي سنتحدث عنه في خطبتنا في هذه الجمعة إن شاء الله تعالى فاعلموا عباد الله أن الوقت هو الحياة وأن عمر الإنسان قصير وأن هذه الحياة هي دار الامتحان وعلى الإنسان أن يبالغ فيها للطاعات ما دامت الفرصة موافقة وسانحة فإن هذه الدنيا دار انتقال وبقاء الحال من المحال ولذلك سرعان ما ينتقل عنها الإنسان ولم يسب منها صلاه بل إن الذين انتقلوا من هذه الدار يتمنون الرجوع إليها ولو لحظة واحدة كما قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون سورة المنافقون وقد أمر الله سبحانه وتعالى المؤمنين بالمبادرة إلى الطاعات والمسارعة فيها فقال جل من قائل فاستبقوا الخيرات سورة البقرة وقال تعالى سارعوا إلى مغفرة من ربكم وجنة عبدها السماوات والأرض وعدة للمتقين الذين ينفقون في الضراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا ولم يصروا على ما فعلوا وهم يعلمون سورة آل عمران فقال تعالى سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض سورة الحديث إن هذه الدنيا مجال للمسابقة والناس فيها كل يوم في مسابقة جديدة كما صح عن النبي صلى الله عليه وعلى آله وسلم أنه قال كل الناس يبدو فبائع نفسه ومعتقها أو موبقها فيبدو الإنسان في صباحه بعمر جديد لأن عند نومه تويت صحائف أمسه وختم عليها ولا تنشر إلا عندما توضع الموازين بالقسط ليوم القيامة في كل يوم ينادي المنادي يا ابن آدم أنا يوم جديد عليك فيه لله خطاب أكيد فلا تضيع الفرصة ولا تضيع الفرصة ثم إذا غربت الشمس ذلك اليوم ذكر الموت للإنسان مرة أخرى في الليل فالله سبحانه وتعالى يبسط يده بالليل يتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها ولهذا فإن عمل الشيطان يتركز على هذه الحياة الدنيا على سبل الإنسان عن المبادرة إلى الطاعة ويحاول معه تطويل الأمل وهو الدار الأول للبشر يقول له إن أمامك عمرا طويلا كما يقول للنائم عندما يعقد ثلاث عقد على قضاء إن عليك ليلا طويلا فنم يضرب بذلك في كل عقدة وكذلك يقول للإنسان إن أمامه إن أمامك عمرا طويلا وما لم تفعله في وما لم تفعله في هذا اليوم ستفعله غدا وما لم تفعله في هذا الشهر ستفعله في الشهر القادم وما لم تفعله في الشهر القادم ستفعله في السنة القادمة وهكذا سيطول الأمل وقبل أن يتنبه يأتي الأجل فالأمل أتى به الله سبحانه وتعالى ليعمل الناس في الدنيا لا ليقيلوا الأمل فيغتروا به العمر الأول للإنسان عمر الدنيا نفسها ومن هنا فإن للإنسان في هذه الدار ثلاثة أعمال وهي دار عمل ولا جزاء والناس بخروجهم منها سيندمون جميعا والمحسن يندم على ألا يكون زاده والمسيء يندم على إساءته وفي ذلك فما من إنسان إلا وهو يتمنى الرجوع إلى الدنيا حتى إن النبي صلى الله عليه وعلى آله وسلم صح عنه في صحيحين أنه قال ولو أردت أن أقاتل في سبيل الله فأقتل ثم أحيا فأقاتل فأقتل ثم أحيا فأقاتل ثم أقتل فأقتل وكذلك فإن الشهداء يتمنون الرجوع إلى الدنيا ليقاتلوا ويقتلوا مرة أخرى في سبيل الله وكذلك كل من أحسن في عمله يتمنى أن يرجع إلى الدنيا حتى يزيد من الطاعات لما يراه من تفاوت أحوال أهل الآخرة أهل الآخرة وأحوال أهل الدنيا متقاربة وأحوال أهل الآخرة متباعدة فأهل الدنيا فأهل الجنة يترى آن الغرب كما يتراءى أهل الأرض لكواكب الدرية في السماء وهذه الكواكب التي نراها يصل إلينا نورها ونورها وهو من الملايين السنين يتجه إلينا ولا تظن أن الضوء الذي نراه هو ابن وقته وبل هو من ملايين السنين يتجه إلينا وهذا الفرق الشاسع بين أقوال أهل الآخرة وهذا هو حق أهل الجنة وكيف لمن سواهم أخبر النبي صلى الله عليه وعلى آله وسلم أن الحجر الصلب ألقي في جهنم فمكث سبعين طريقا يهوي حتى وصل إلى فعلها فذلك ولذلك على الإنسان أن يعلم أن هذا العمر الأول أن هذا العمر الأول الذي هو عمر هذه الدنيا منفض لا محالة وأن نهايته حتمية فهذه الدنيا غير باقية ولذلك فإن اسمها إما أن يكون مستنفا من الجنوب أو أن يكون مستنفا من الدناءة فالدنيا إما أن تكون من من الذنوب لقربها لقربها من الآخرة وإما أن تكون من الدناءة لأنها لا تساوي عند الله عند الله جناح بعوضة ولو كانت تساوي عند الله جناح بعوضة ما سقى منها كافرا شربة شربة ماء وهذه الدنيا نهايتها لا تأتي إلا بغتة فإنما نهايتها بأن يأذن الله للملك أن ينفخ في الصور فينفخ فيه نفخة الفزع فيزعف الناس جميعا فيزعف الناس جميعا لها ويمكثون أربعين سنة ثم ينفخ النفخة الأخرى فإذا هم قيام ينظرون وتنبت أجسامهم من جديد فيخرجون يلبون نداء الله عندما ينادي هلموا إلى ربكم ويخرجون حفاة عراة غرلا كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين سورة الأنبياء كما ولدتهم أمهاتهم يبعثون مع يبعثون ويشارون إلى الظاهرة يجتمعون فيها جميعا مثل ما يجتمعون في المقابر فالذي مات اليوم ودفن بالمقبرة تزاوت المعلومات التي لدينا عنه مع المعلومات التي لدينا عمن دفن قبل ألف سنة فإن فإن من ورائهم ذلك البرزخ الذي لا يمكن أن يخترقه يقول الله سبحانه وتعالى ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحور ọpẹ́ ni fún Ọlọ́run ọba bàtí ọpẹ́ tọ́sí lórí ọlọ́wọ́n ọba náà ni ọba tí àwọn yìí ní gbogbo ìgbà nítorí pé àwọn ìdára rẹ̀ púpọ̀ púpọ̀ lórí ẹ̀yìn àtẹnukọ̀ọ̀kan wa ìgbẹ́ ọlọ́wọ́n àti ìgbẹ́ rẹ̀ tó máa bọ́ òṣìṣẹ́ ọlọ́wọ́n ẹgbẹ́ wa kọ́kọ́ sọ̀rọ̀ láàrin sílẹ̀ ìgbẹ́ ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọlá tó ti dídé rẹ̀ wá sílé ayé àti gbígbèdè rẹ̀ tọ́lọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọlá gbèdè tọ́ran ní iṣẹ́ ọlọ́run ti ní àmì kan òsì gbogbo nǹkan tọ́lọ́ wọn bá ẹ̀dí kí ọlágbéra ọwọ́ àpàtàkà máa ń bẹ̀ gbogbo ẹ̀ ló ti àlàyé ní ìfọ̀síwẹ́rẹ́ fún wa ọlọ́ba akẹ́nàbí àtàwọn aráàlú rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ bákan náà bá akẹ́ gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún wa títí tí olùdọ̀dọ̀ àlùfẹ́yàmà gbogbo àtàjọ́ ìfẹ́ ọlọ́ ìbẹ̀rù ọlọ́wọ́n bá dọwọ́ wa torí pé ọlọ́wọ́n bá ẹ̀dẹ́ kí ọlápá àwọn ẹrú rẹ̀ tí wọ́n jẹ́ olùbẹ̀rù rẹ̀ ọ̀pá wọn láṣẹ pẹ̀lú pé wọ́n bá yọ wọn ọlọ́wọ́n bá kọ́ sí máa bẹ̀rù wọn ọlọ́wọ́n ọlọ́wọ́n sọ fún àdébí sọ̀rọ̀ láàrin sọ́dọ̀ pé kọ́ sọ fún wa nínú sọ́dọ̀ tẹ̀ káṣírí pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́run ló ń pè yìí ọlọ́ni ẹ fáyọ̀ wọn ọlọ́wọ́n ọba ìrètí ọlá oníkálukú yín kó sì máa wòye tí ó sì síwájú fún ọjọ́ ọ̀la dáadáa ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ gbájú lọ ọba tí ó fún yín ní òun pẹ̀lú gbogbo tó kálukú yín ṣe ní tẹ̀lé tó bá dàrú yá lẹ́yìn náà ká lọ mọ̀ gbogbo aṣáájọ́ mẹ́lẹ́ ènìyàn ta tó jẹ́ mùsùlùmí ìgbé dájúdájú àsìkò ohun gangan ní ìtẹ̀mí ilé ayé tá a wà yìí ilé ìdánwò ní tọ́nà ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀tì jẹ oníkálukú wa wò tó sì máa dá wa wò ọwọ́ àti ọ̀ràn yẹn lórí gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ká yára yára ká sálápá tètè lọ sí di àwọn iṣẹ́ olóore lópin ìgbà tí àsìkò rẹ̀ sì jẹ fún wa nígbà tá a ń bẹ láyé láyé lásìkò rẹ̀ ti yọkalẹ̀ fún wa báyìí ká tètè mójútó dáadáa ilé ayé yìí ilé ayé tẹ́ yóò kú níbẹ̀ ni kì í ṣe bẹ́ẹ̀ ni ló fi jẹ́ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní yárayára tó ayé tó nílé ayé báyìí bí ti kó lára ní tí bá ti jáde lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́mọ ènìyàn ò tí ì rí tó wá nínú ayé ìlú ẹni yọ ọmọ yìí pé a ti yìí ilé tó máa ràn wípé kó wọn padà àwọn kálọ̀ ọmọ yìí pé àwọn náà oníkálukú wọn ní ìran kan báwọn fẹ́ padà sáyé kódà kó tiẹ̀ jẹ́ ìṣẹ́jú kan kọ́lọ́wọ́ tiẹ̀ dáwọn padà sáyé oníkálukú wọn kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbẹdú lọ gẹ́gẹ́ bí ti àlàyé fún wa nínú Al-Qur'an Al-Karim nínú Suratul Munafiqun ayẹlẹ kẹsàn-án sí ẹlẹ́ kọkànlá ọlọ́run tí ọlá rẹ̀ gbẹdú lọ ó ní gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má ṣe sí àwọn dúkìá yín àti àwọn ọmọ yín ẹ má ṣe wọ́n gbà yín lágbè ìrántí ọlọ́run kọ́ mọ́ gbà yín lágbè kó ní mi ìrántí ọlọ́run ẹni yóò tọ́ bá ti bẹ́ẹ̀ nínú yín ọlọ́ọ̀dẹ ni òkú ni wọ́n ọmọ ti ní ọlọ́dà fún ti ní abẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá ní ẹni òkú ọlọ́ni ẹwà máa ná nínú dáadáa tá a fi ti kalẹ̀ fún yín síwájú kó tó di pé ikú òde wá bá ẹnì kọ̀ọ̀kan yín nígbà tí ikú wa kọ́kọ́ wá dé lóní kálukú yín ọmọ àfọ̀ pé wà ẹlẹ́dàá mi tọ́ bá tiẹ̀ lè lọ́mi lára fún àsìkò díẹ̀ ni èmi náà ìbá ti wá ṣe sàárà ìbá ṣe ṣùgbọ́n lọ́wọ́ bá tí ọlá rẹ̀ gẹ̀ jùlọ kò ní ọlú ẹ̀ ní kankan lára ọ ọlọ́ni láéláé ẹni kan àtún ní lọ lára mọ́ nígbà tí àsìkò rẹ̀ bá ti tó dáadájú ọlọ́wọ́n bá ọba tí ó sàlàyé gbogbo tó kálukú wa fi ní tẹ́ òun náà ni ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ gẹ̀ jùlọ. bàbá ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ gẹ̀ jùlọ ọkọ̀ olùgbàgbọ́ òdodo láṣẹ pẹ̀lú pé ká yára yára lọ síbi ìmọ̀ tẹ̀lé tọ́lọ́ àti pé ká ti ọlọ́run sọ ní sọ́lọ́tò ìbáfọ̀ àyà wa fọ́ ní ṣe ọlọ́run bá ní pàṣẹ kò lè kọ ìrọ̀ ọlọ́run yẹn sálápá kìkì ṣe olóore bákan náà ọlọ́run tí ọlá rẹ̀ gàdúlọ ó tún sọ fún wa nínú àyà mi nínú Al-Qur'an Al-Karim nínú sọ́lọ́tò àlẹ́ ìrọ̀n àtàtì àyà one thirty three ìdílé one thirty five ọlọ́run tí ọlá rẹ̀ gàdúlọ ó ní ẹ máa yára yára ẹ sálápá ti gbé ìbú rẹ̀ tọ́lá wọn bá ilé jọ láti parí ti kalẹ̀ fún gbogbo àwọn olùdẹrú rẹ̀ àwọn tó ṣe pé wọ́n ń ná nígbà ọ̀rọ̀ ra wọ́n ti tó ná dúkìá wọn nígbà nira àwọn tí wọ́n á máa gbé ìbínú míì nígbà tí ìbínú bá dé wọ́n ti tó máa ń ṣe àbójútó fáwọn ènìyàn ọlọ́mọ níbi àwọn ẹni rẹ o àtẹròyìn àwọn ẹni rẹ lélẹ́yìí àwọn tó ṣe pé wọ́n á máa ná nígbà ọ̀ra wọn a máa ná nígbà nira wọn a sì máa gbé ìbínú mi bákan náà wọn sì tún wọn ṣe àbójúkò fún àwọn ènìyàn ẹni rí ni wọn ọlọ́wọ́n bá sì nífẹ̀ẹ́ sí àwọn ẹni rí. bákan náà àwọn tó ń tún jẹ́ ẹni rí bẹ́ẹ̀ náà ó làwọn tó ṣe wípé wọn tí wọ́n bá ṣe ìwà àbàjẹ́ kan wọ́n ṣe tọ́lọ̀ ọba ìlẹ́kẹ̀ ọlọ́ọ̀fẹ́ kan tàbí wọ́n bu ẹ̀mí ara wọn sí tí wọ́n ṣàbòsí fúnra ara wọn ní kẹ́mọ́ gbogbo ni wọ́n rántí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá wọ́n sì máa tọrọ àforíjì fún àwọn ẹ̀ṣẹ̀ wọn kò sì sẹ́ni tó lè forí àwọn ẹ̀ṣẹ̀ dín ní tí kì í bá ti ọlọ́wọ́n ọba ti ọlá rẹ̀ ga jùlọ. àwọn wọ̀nyí wọn kì í takú di ẹ̀ṣẹ̀ wọn èyí jókòó di ẹ̀ṣẹ̀ pé a máa tẹ́ sóni a máa tẹ́ sóni rárá o àwọn èyí takú di ẹ̀ṣẹ̀ lórí gbogbo àwọn nǹkan tó bá ṣe sí ọ̀dà wọn ti sọ̀rọ̀ àforíjì torí báwọn yìí wọ́n mọ̀ yìí pé kéèyàn takútì ẹsẹ̀ nínú àpẹẹrẹ ìjẹ́ olórí ibú ni ọlọ́dà fún wọn ti rí àtẹnì kọ̀ọ̀kan lórí ibú. bákan náà ọlọ́run àti ọlọ́run gẹ́gẹ́ lọ́tún sọ fún àlejò sọlọ́ọ̀nù sọ́lọ́ọ̀tún hadid ayé ilé ẹ̀kọ́ kàlélógún twenty one ọlọ́run ní ẹsẹ̀ alápáǹtẹ̀tẹ̀ lọ síbi àforíjì kan lọ́dọ̀ ẹlẹ́dàá yín àti àlìjẹ́nà tó ti pé ikú rẹ̀ ọba ìsámà àtìlẹ̀ gbogbo àwọn tá a jẹ́ òsìn ọlọ́run ẹjẹ́ àlọ́mọ̀ pé ààyè kan ní láti ta lápáǹtìkì láti múra sí iṣẹ́ olóore láti tó gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní gbogbo ìgbà tá a bá ti ń dín ní gbogbo ní gbogbo ìgbà ènìyàn ni ó máa wà nínú ìṣẹ́ alápáǹtìkì lọ́tún ọ̀tún lójoojúmọ́ tí ó máa jẹ́ tuntun lójoojúmọ́ gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ Muhammad ni ó máa ènìyàn bá ní wọn bẹ nu wọn ẹni tí ọbẹ fún ẹ̀mí rẹ̀ tàbí ẹni tó ti pa ẹ̀mí rẹ̀ rún ẹ̀tọ́ bọ fún ẹ̀mí rẹ̀ wòlẹ tó ti pé àwọn àtúnṣe rẹ̀ tó ṣe ó tún bá ọdún nípòàdà ó ti mú iṣẹ́ olóore ọbẹ rẹ̀ sì ní ṣe ẹni tó pa ẹ̀mí rẹ̀ rún wòlẹ tó ti pé iṣẹ́ ẹkú tó ṣe sùn òun náà ló tún bá jí òun náà ní tó ń bá lọ nígbà tí ilẹ̀ mọ́ gbogbo eléyìí àdéhùn sọlọm tó ti ṣe àlàyé rẹ̀ fún wa ọmọ ẹlẹ́nìyàn ti jí yìí nígbà tó ń jí yóò máa jí pẹ̀lú ọjọ́ orí tuntun ní àárọ̀ tó jí nítorí pé nígbà tó ọmọ ẹlẹ́nìyàn ti sùn lálẹ́ wọ́n ti pa àkọsílẹ̀ iṣẹ́ tó ṣe sílẹ̀ fi tútóbi fẹ́ mọ̀ yẹn wọ́n ti gbé pa wọ́n ti ti gbé gùnkè lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìrèké ọlá gbígbé gùnkè tí wọ́n gbó gùnkè yìí wọn ò ní tú wo mọ́ àbíjọ́ tọ́lọ́wọ́n ọba ìrèké ọlọ́tún wọn yẹ gbogbo tẹ́wá wò bí àlùkè yá àmà tó ti gbé ìjọ́ yìí ọjọ́ ni ọjọ́ tó ṣe gbé ọjọ́ òsùn wọn ni tí wọ́n mọ àwọn iṣẹ́ gbogbo ọmọ ẹ̀dín nìyẹn kọ́lọ́dàkùn gbogbo àwọn rere wá tá a ti ọlọ́dàkùn wọn jẹ́ àtàkẹ́kù rẹ̀ àwọn aburú tá a ti bí a ronú kú àdá ọlọ́dàkùn kò rí jù wá a bá ronú kú àdá sòtò nídìí eléyìí ọmọ ẹ̀dẹ́ nìyẹn gbà tó jí tí wọ́n ti pa wọ́n ti pa ìwé ti alẹ́ àná wọ́n ti pa wọ́n ti pa dé báyìí sò wọ́n mú àkọsílẹ̀ tuntun ti ọjọ́ tuntun tó wà nínú rẹ̀ wọ́n tún ti kalẹ̀ fún ọmọ ẹ̀dẹ́ nìyẹn ajẹ́pọ̀ ọmọ ẹ̀dẹ́ jí ní tuntun ó jí ní ọ̀tun ti orílẹ̀ ayé tọ́ba wá jí báyìí sò yóò mú tún wá bẹ̀rẹ̀ sí ní kọ àwọn bí ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún tọmọ ẹ̀dẹ́ nìyẹn tó ti gbèǹde tí wọ́n bá kọ́ tó bá jẹ́ pé dáadáa náà tún ni nígbà tí òun náà sílẹ̀ náà bá tún fi sú wọ́n tún tẹ́kí ni wọ́n tún pa ilé yẹn náà ni wọ́n tún mú ti omi báyìí báyìí báyìí kò ní wọ́n ti máa fi fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo àti ajẹ́rùsìn ọlọ́run ẹ̀jẹ̀ àmọ̀ pé gbogbo oníkálukú wa òun náà ni olùpèpè tí wọ́n máa pè wá ní gbogbo ojoojúmọ́ ní gbogbo ìgbà olùpèpè náà yóò máa pè ní pé èmi ìyá ọmọ Adam èmi gángan òun náà ni ọjọ́ tuntun ọjọ́ tuntun rẹ ni mo wà lónìí o ọjọ́ tuntun rẹ òun náà ni lọ wà yìí eléyìí jẹ ọ̀rọ̀ kan tó rinlẹ̀ tí ọmọ wa fọmọ ẹ̀dẹ́ ènìyàn lójoojúmọ́ àsìkò rẹ tọ́jú ọjọ́ tuntun rẹ yìí mọ rẹ àsìkò náà láre mọ́tẹ lóko mọ́tẹ àsìkò rẹ sí ẹ̀yẹ mọ́tẹ tó gbogbo ọba máa lọ tó tó ti lọ sí àsìkò ní òkò òun ni máa wà tó ti gbogbo ibi tí ọmọ mú dáadáa ayé tọ́lọ̀ wò sílé wọ̀ fún ọ àti dáadáa kìyàmọ̀ tó ń ràn kàn gbogbo ibi tó ti máa rí ibẹ̀ náà ní kọ́ máa lo àwọn àsìkò náà wọ́n máa lò sí gbogbo àwọn tá lára àsìkò wa láre ẹ̀yà ajá mójútó àsìkò wa dáadáa ọjọ́ orí wa làsìkò wa tó bá jẹ́ pé ọjọ́ orí tèèrà àbí àsìkò alásìkò tèèrà ni ẹni gbogbo ti gbá bọ́ọ̀lù káàkiri títí lè yán lọ́ra àsìkò wọn kéèyàn òfin kún àsìkò tèèyàn kéèyàn òfin lè rí dáadáa tọ́pọ̀ tè ṣùgbọ́n ọjọ́ orí oníkálukú òun náà làsìkò rẹ̀ àsìkò alásìkò òṣèrà fún téèyàn gbogbo àwọn tí wọ́n lọ jókòó ti bọ́ọ̀lù yẹn tẹ̀lé èèyàn kan ra àsìkò wọn lọ́wọ́ ni pé gbàdélé yóò wúlò bẹ́yìn ó ti wúlò báwa ìlú lẹ bẹ́ẹ̀ gbà ṣùgbọ́n ọjọ́ orí oníkálukú lásìkò rẹ̀ kò séèrà káàkiri ni ẹ wá wò káàkiri fún kálukú níbi ayò ẹlòmíín wà tán lásìkò láre níbi òkóbó níbi ọ̀rọ̀ ẹ̀yìn níbi kápá tèèyàn jẹ́ làwọn kan lásìkò wọn láre sí fa inna lillahi wa inna ilayhi raji'un gbogbo àwọn tá a jọ ẹjẹ́ àlọ́ ọmọ yìí pé bí olùpèpè ó ti máa pè nìyẹn pé mọ́ra àsìkò rẹ láre o ọjọ́ rẹ tọwà mọ́ra láre nígbà tí oòrùn lẹ́yìn náà tóòrùn bẹ́ẹ̀ ti lè wọ̀ báyìí ikú òun ó tún máa rán ẹ̀ létí ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò sì wá máa rántí ikú ìgbà tóòrùn rẹ wọ̀ òun náà nígbà tó ti pé òkú fẹ́ẹ́rẹ́ fẹ́ẹ́ yóò fi kúrò láyé báyìí ọmọ ẹ̀dẹ́ ènìyàn bẹ́ẹ̀ ni ọmọ rántí ikú kó yóò mú ìbúlò tó wá máa rán òun náà létí nígbà míì nígbà tó bá ti ọwọ́ alẹ́ wípé ilé ọmọ ẹ̀dẹ́ nìyàn àní mójútó mójútó àsìkò rẹ̀ ti àsìkò rẹ̀ lóko ti fi àsìkò fi ẹ̀yẹ́ gẹ́gẹ́ bó ti yẹ pé ọba nínú hadith látọ̀dọ̀ àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam pé dáadájú ọlọ́wọ́ bá tẹ ọlá lọ a máa ní òru ti án fún bí ó ti máa tẹ ọwọ́ rẹ̀ ẹlẹ́ lọ́sàn-án kí ẹni gbogbo ẹni tó ti àti tẹ òru káwọn náà lè ṣe kí ni o wọn lè ronú gbàdà ọlọ́run máa ṣe báyìí lójoojúmọ́ títí tí oòrùn yóò fi máa yọ ní ibùwọ̀ rẹ̀ tóun bá ti yọ ní ibùwọ̀ kò ní sí ìdúró gbàdà kankan mọ́ lórílẹ̀ ayé ọmọ ẹ̀jẹ̀ nìyẹn tó bá ti lásìkò yẹn ọlọ́run torí bí àsìkò àdúgbò láyé wa ó káàárọ̀ báyìí ọjọ́ orí wa ó sì mọ́kànlé nínú àwọn àdúgbò tó ṣe pé àtẹnì kọ̀ọ̀kan dá wa yìí. nítorí délé yìí ṣètọ́n ìjẹ́ tó hùn sí lánàá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní gbogbo ìgbà ọmọ iṣẹ́ rẹ̀ lórí ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní gbogbo ìgbà ni lórí àti máa kó ìdíwọ́ bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn láti ṣe rere láti máa kó ìdí ìdíwọ́ ọkàn láti máa kó bọ́mọ ẹ̀dẹ́ ènìyàn láti tẹ̀síwájú nínú dáadáa kò ní fẹ́ bọ́mọ ẹ̀dẹ́ ènìyàn sapẹ́rẹ́ lọ síbi àwọn ìṣẹ̀lẹ̀ tọ́lọ́run àti ìṣètọ́lọ́run bá tí ọlá rẹ̀ gẹ́gẹ́ lọ yọ máa gbìyànjú pẹ̀lú rẹ̀ láti máa fi yé wípé ìtọ́ ọ̀fẹ́ ti láyé pọ̀ lérò pọ̀ ọ̀fẹ́ lówó lérò pọ̀ ọ̀fẹ́ lọ́lá lérò pọ̀ ọ̀fẹ́ dépò lérò pọ̀ ọ̀fẹ́ tipa ọ̀fẹ́ sàwo yọmọ fún láwọn èrò gbà tó pọ̀ nínú ẹ̀mí ṣẹ̀tọ́n yọmọ fi eléyìí sínú ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn bẹ́ẹ̀ sì ni eléyìí tí ṣẹ̀tọ́n tí ọmọ fi sínú ẹ̀mí yìí òun làwọn tó lágbára jù òun làwọn tó lágbára jù tí ó kò fi dínà tí ó kò bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn bẹ́ẹ̀ sì ni nígbà tí ṣètọ́n tó bá kó fìtínà ìbọn mẹ́ẹ̀dé nìyẹn tán ṣèṣe ni ọjà wọ́n jáde kúrò lára ọmọdé nìyẹn. àwọn àkọ́kọ́ tí ṣètọ́n náà kọ́kọ́ kó bá yẹn lé o ṣètọ́n náà máa sọ fún ọmọdé nìyẹn nígbà tó bá sùn lálẹ́ ife sùn ó ní àwò ilé ayé tó wà yìí lákọ̀ọ́kọ́ ilé ayé rẹ̀ yìí yóò ní ilé ayé tó wà yìí wọ́n tọ́ba tó yẹ kó bí sẹ́yìn ẹ̀ ọdún ojúkọjọ sí i ṣẹ̀tọ́ ló ti kí ni o yọmọ ìpele wa pé ọjọ́ orí ẹ̀ fún un gẹ́gẹ́ bí sẹ́kọ́ yọmọ sọ fẹ́ tọ́ba tó pe sùn sùn nígbà tí ọba ta kókó mẹ́ta sí ìpàkọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn gẹ́gẹ́ bí àmì sọ́sọ́lọ́ ti sọ yọmọ sọ fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn pé sùn dádájú òru rẹ òru tó kun bẹ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa sùn so yọmọ fọwọ́ kókó kan sí kejì yọmọ fọwọ́ kejì sí kẹta yọmọ sọ gbọ́dọ̀ ìfọmọ ẹ̀dẹ́ ènìyàn pé ọjọ́ orí ẹ̀gún àsìkò rẹ pọ̀ ìtọ́ ọ̀bá ṣe lọ́jọ́ òní owó ṣe tọ́ bá dọ̀la ìtọ́ ọ̀bá rí ṣe nínú oṣù yìí owó ṣe lóṣù tí ń bọ̀ èyí parí ọ̀bá ká lóṣù tí ń bọ̀ ó ṣe lọ́dún tí ń bọ̀. ṣètọ́n yọmọ bí gbogbo àwọn ẹsẹ sí yọmọ bí sínú ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn bí ṣètọ́n ló ti máa ṣe títí tí èròǹgbà ọmọ ẹ̀dẹ́ ni ó fi pọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn síwájú kótó ti pé ọ̀tàjì níbi irú ṣe sí yìí ó nígbà tó bá jẹ́ pé ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ti súnmọ́ láti gbé kókó ní orílẹ̀ ayé ìgbà yẹn lọ́mọ ẹ̀dẹ́ yóò ṣe kíni o yóò tó o tají kó o níbi aburú ṣẹ̀tọ́n ṣùgbọ́n o nígbà tí ọba ti tají báyìí o ti mọ rárá sínú fìtínà ṣẹ̀tọ́n lásìkò yẹn kò ní lágbára láti gbé kó lè bá a bọ́ kó níbi aburú ṣẹ̀tọ́n ilé yẹn lọ́lọ́run ọba ìlẹ́kẹ́ láti sọ fún wa nínú Al-Qur'an al náà dáadáa pé ó nígbà tí ọ̀sọ̀ fọmọ ènìyàn pé sàìmórí sọ́lọ̀ nígbà tọmọ ènìyàn bá jinlẹ̀ ẹnu àìmórí yóò ní mọ jáwọ́ jáde kó lára rẹ o ìdí ń páyọ̀ náà ọba tó di gbogbo àgbàlá yìí ọ̀daràn àkọ́kọ́ ẹ̀hànà tó tó mòdì mọ́ náà ọba lọ́wọ́ tó takùtì ọ̀tẹ̀ láti ọlọ́run tó jẹ́ ẹlẹ́sẹ̀ àkọ́kọ́ lórílẹ̀ ayé nínú àwọn ẹ̀dá tó náà dá òun náà wá sọ pé ìdí ń páyọ̀ náà wọ̀gọ́ tọ̀bí ibo yóò dáàbí wọ́n tọ̀bí ibo màrí ibo ẹni tí ọ̀pá yọ lọ́n ní sọ fún àyẹ̀kọ́ ẹ̀pá yọ lọ́n ẹni tó wá jẹ́ dókítà ta ni ó tọ́jú ẹni àtúwò náà òun gangan fúnra ara rẹ̀ ọ̀gbádùn àbójì ń ṣe kí ni òun wà ṣe ṣẹ̀tọ́ lọ́wọ́ àwọn afọ́kọ́ mẹ́rin ènìyàn ìpè payọ̀ ọlọ́run èmi payọ̀ ọlọ́run yóò èmi payọ̀ ọlọ́run ọba tó ń gbogbo àgbà láyé ọba payọ̀ ọlọ́run kọ́ ọba ti payọ̀ ọlọ́run ọba tó ẹni tó wọnú gbèsè ayé ẹ̀tọ́ gbàgbèsè ayé ẹ̀jẹ̀ ṣùgbọ́n gbàgbèsè ayé bá ti bàjẹ́ ìṣẹ̀tọ́ yọba fọ́ pápọ́tẹ̀ kó lára rẹ̀ níbẹ̀ káwa náà ká má bàa jẹ́ ìdẹ́dẹ́ ṣẹ̀tọ́n ká má bàa jẹ́ pé ṣẹ̀tọ́n ni kó wa lu bábu ọ̀yà téèyàn ò ní jánu rẹ̀ síwájú ọlọ́run àti tí kò kálukú wa ẹ̀yà jẹ́ asọ́ra kó ní ìjàmbá ṣẹ̀tọ́n gbúgbà tá a jẹ́ lóṣìṣẹ́ ọlọ́run. ọjọ́ orí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ààyè tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ó lò ààyè mẹ́ta ni o ìtẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìtẹ̀mí mẹ́ta ni ìtẹ̀mí àkọ́kọ́ òun gangan ni ìtẹ̀mí ayé tá a wà yìí tó ń kálukú wa tá a wà yìí. nínú ìbàyẹ̀ láti dájúdájú àní ìpele mẹ́ta òun náà ni ìsẹ̀mítọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tí ó lọ lò ìtọ́jú alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ òun náà ní ilé iṣẹ́ tẹ̀yìn òní pẹ̀sán nínú ẹ̀ onílé ayé fún kálukú wa tá a wà yìí ilé ayé yìí bí ẹ bá wa dá fún bẹ́ẹ̀ níbo láti kéré oko wa dáadáa ó di ilé ilé lọ kó tó lè bá tẹ̀lé rẹ̀ ká lọ́mọ pé ọmọ ẹ̀dẹ́ tọ́ba ti ń jáde nínú ilé ayé kété ti ń jáde nínú ilé ayé báyìí ó wọn pátá ni wọ́n mọ̀ sábà máa ẹni rí ọmọ sàbánà pé ah ìbá ti mọ̀ kí n lékún lórí tí mo o ìbá mọ̀ kí n lékún lórí ẹ o ẹni bí òun náà mọ̀ kẹ́rọ àmà yọmọ sàbánà lórí ibi àtàkùrú tó náà ṣe kí n tó ṣe eléyìí yọmọ wáyé pé ọmọ ẹdẹ ènìyàn yọmọ anaka pé kóhun ó tún padà sínú ilé ayé lẹ́ẹ̀ka sí àtẹni tó ṣe rere àtẹni tí ò ṣe rere eléyìí yọmọ wà nínú èròǹgbà oníkàlùkù gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ nínú sọ́kẹ́ kọ̀ọ̀kan àti mọ́sílẹ̀ pé anabi sallallahu alaihi wasallam ọsọ nínú ọ̀rọ̀ rẹ̀ gbé yọọ máa wù mí màá sì máa nífẹ̀ẹ́ bíi pé kí n jagun sójú ọ̀nà ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá fún ọ wá pa ní sójú ọ̀nà ọlọ́run lẹ́yìn náà tí wọ́n bá pa ní sọ́nà bá pa ní tàbí àwọn èèyàn bá dáwọn tí wọ́n tọwọ́ pèpè rí kú tán yóò wá mú mi kí wọ́n tún jí mi kí n tún jagun wọ́n tún pa ní wọ́n tún jí mi kí n tún kó tún kí n jagun wọ́n tún pa ní sójú ọ̀nà ọlọ́run. a rí pé lẹ́yìn ó fi láti pé kóhun lè padà sáyé nítorí àtìlẹ tó tẹ pẹlẹ mọ́ ìgbé olóore àti láti lékún ìnùsẹ olóore ní gbogbo ìtẹgbẹsẹ ayé ọmọ ẹdẹ ènìyàn yóò ṣe rí ní òun gbà tó ẹdẹ ènìyàn bá kú yóò máa ràn àwọn dáadáa ni káwá lọ ọmọ ike pọmọ ẹdẹ ènìyàn tí bá ràn kan báyìí dáadáa kóhun fẹ́ padà sáyé lẹni tó ṣe dáadáa pé kóhun tó fẹ́ lọ lékún nínú dáadáa tóhun tóhun fi sílẹ̀ tóhun ò ṣe bẹ́ẹ̀ ni èròǹgbà tí ó wà nínú ọkàn olùṣeré nìyẹn ni pé títí tó wọn ò fi lọ lékún nínú àwọn iṣẹ́ ètò ṣe pé òun ó tún fi máa wá àsúnmọ́ sí ọ̀dọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá tóun sì fi máa tẹ̀lé ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá báyìí láti wá máa rí wípé ìgbélé tí ń bẹ láàrin àwọn ìṣesí ayé àti ti àlùkéyàmà ó jìnà síra wọn o ó jìnà síra wọn gidigidi tó tá a bá wo lẹ́bù tọ́lá ọba ìlẹ̀kẹ́ ọlọ́run àwọn èèyàn sí láàrin ara wọn tó bá dá títí wọ́n jìnnà síra wọn gbogbo àwọn ipò àti ìṣesí tá a ní láyé á di pé gbogbo ẹsẹ̀ kí ni òun súnmọ́ra wọn púpọ̀ tí a bá wọn lọ́pọ̀lọpọ̀ ìgbà á di pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn nílé ayé bíbà yìí tọ́ba wora rẹ̀ síwájú tó wo rẹ̀ sẹ́yìn kò ní bára rẹ̀ ní odidi iwájú kò sì ní bára rẹ̀ lẹ́yìn àárín ló kálukú wá wà ajẹ́pẹ́ ìṣesí wa súnmọ́ra wa ni bá a ti ń wọ ẹnìkan níwájú ìpolówó tù wá lọ tá a bá wẹ̀yìn báyìí á tún máa wọ ẹnìkan báwa náà ní dúkìá jùlọ ni ẹni tá a wò ká wà ní dúkìá jùlọ yẹn tó ń wà wá níwájú tóun náà bá tún wẹ̀yìn yóò tún lẹ́lómi tí òtútù òun náà ni àtàní ni gbogbo wa wà nílé ayé bíbá yìí ṣùgbọ́n ti àkìyàmà á ọ̀làgbára ọ̀làgbára torí délé yìí kálukú wa ẹ̀ yá ajá tètè mójútó ayé wa tá a wà ń bẹ̀ yìí ayé tá a ti tẹ́ tá a bá dáadáa bí ẹ̀sán sẹ́yìn pàdé nínú ilé ẹlẹ́ẹ̀kejì àti nínú ilé ẹlẹ́ẹ̀kẹta tá a bá sì ti bọ́ nínú ilé iṣẹ́ kò dé padà sí o kò sí padà sí wípé ẹ dé padà kí wọn lọ fún iṣẹ́ yẹn ṣe kò sí ti máa rárá bó ti kó ma òun kálukú wa òun náà ní kẹbí ká tètè wá jára mọ́ iṣẹ́ olóore nígbà tá a fẹ́ ní ilé ayé mi báyìí ìwádìí òkúto dìgbé àlùkìyà máa wá ìwádìí òkúto dìgbé yóò dì bẹ́ẹ̀ni anabi sallallahu alayhi wa sallam níjọ́ kan níbẹ̀ pẹ̀lú àwọn sọhábà wọn ti àwọn àlàyé fún wọn sàlàyé fún wọn wọn sọ nípa bí ọ̀rọ̀ iná bó ti lágbára tó àti bí iná bó ti jilẹ̀ tó ànábì sallallahu alaihi wasallam nígbà tí ń sọ̀rọ̀ fún àsọ̀hábà wọ́n wá ní pé dádájú òkúta kan wọ́n sọ sí inú náà àwọn ní ìpìlẹ̀ wọ́n kọ́ ìgbé kan ànábì sọ pé atarifuna ma hadhihi alwajaba tẹ́ ẹ mọ ìtumọ̀ ìró ohun tẹ́ ẹ gbọ́ pariwo tó báyìí. àwọn sọ̀hábà sọ pé Allahu wa rasuluhu a'lam ọlọ́run àti òjíṣẹ́ lónímọ̀ jùlọ ànábì sọ pé òkúta kan ni wọ́n ti sọ sínú náà láti ọdún ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ni wọ́n ti sọ sínú náà bẹ́ẹ̀ ní gbọ́ ìwé rẹ̀ nísinsìnyí wọ́n tẹ̀sẹ̀ gbé kalẹ̀ náà seventy years at seventy thousand years wọ́n ti sọ sínú náà wọ́n tẹ̀sẹ̀ gbé kalẹ̀ náà. a ọlọ́dà kùmà sànù wa o nílé ayé bí àwọn èèyàn sọ pé mélòó lára àwọn lẹ́gbẹ̀ẹ́ boko haram wọ́n ní mélòó lára àwọn lẹ́gbẹ̀ẹ́ boko haram subhanallah bóòlù ara rẹ̀ ti fẹ́ jẹ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn zàbàníyà àwọn amúnimádà àwọn màláíkà tó náà ọba ìlẹ́kẹ́ ọlá tó ti jẹ kalẹ̀ fáwọn ọ̀daràn tí ó mú wọn mélòó lára rẹ̀ ń bi ìyanu ọlọ́run iná ayé ló ń sá fún yìí àní káńtù lásán bẹ́ẹ̀ bá gbé tọ́fẹ́ yẹn omi ẹ̀sẹ̀ lómi lára yóò ti tú kalẹ̀ wọ́n ti wá pé iná ìkéyà àmọ́ tó jẹ́ pé ìdá kan inú sẹ́fúntì rẹ̀ ni wọ́n ní iná ayé dákùn sixty nine tó kú yẹn ṣé iná kékeré ní iná ayé iná tẹ ẹ̀dá tó dòdù láyé ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ ìdá kan nínú ìdá àádọ́rin iná àlùkìyà ọlọ́mọ ṣe wálé ní náà dákun ṣe wálé ní ni ẹ kálukú amúra láyé tá a wà yìí ayé tá a ti ti sí àlùkìyà nìyẹn gbogbo wa tá a sọ pé ẹni ayé yẹn yẹ kí tó o sara rẹ o bá àlùkìyà ti tó wò kówó ni òǹkàlùkù wa wọn kò káàtà lọ́dọ̀ wa káàkàlùkù ọlọ múra sí iṣẹ́ olóore iṣẹ́ olóore òun náà ní kó kálukú ọlọ múra sí torí pé ìtẹ̀mí àkọ́kọ́ tá a lò lọ́tọ́ jẹ́ ayé yìí yọ ọ̀tàn jọ̀kan o kò sí ọkọ tá a fẹ́ dá sí yọ ọ̀tàn àti pé títàn rẹ̀ ó ti padà gàkọ́ tán ìtọ́ náà ọba tó lọ́n gbé kalẹ̀ ni ẹ nítorí wípé ayé tá à ń wò yìí kò ní ṣẹ́kù láéláé o ká sì lọ mọ̀ pé orúkọ ayé nínú èdè lágbáwá àtúnyà àwọn olùmọ̀ ní pé bóyá látara àkànnù nǹkan méjì wọn fi mú wa alákọ̀ọ́kọ́ ni àdùnnú ìtò súnmọ́ ẹlẹ́ẹ̀kejì ni àdànáà ìtò yẹpẹrẹ tó kéré àtìkíní àtìkejì èwo ló gbé èwo ló gbé ìtumọ̀ yìí àti àpẹẹrẹ àti ẹ̀yẹ àti òkú dá nínú rẹ̀ wọ́n ní sábà bá túmọ̀ rẹ̀ pé tó súnmọ́ ìtumọ̀ rẹ̀ ni pé ayé yìí súnmọ́ ní kìámà torí bí yàrá já sẹ̀kẹ́tẹ́ lẹ́yìn yàrá já ẹsẹ̀ kó láyé báyìí tó bá ń béèrè lọ rẹ̀ pé ọdún mélòó lò láyé yóò mọ̀ bí èkó ń lo yóò mọ̀ ní ọba àbọ̀ yóò. bí èkó èèyàn lu ọjọ́ kan tàbí pé kò pé ọjọ́ kan tán ni. káà ah, o ti lo àìmọye ọdún nínú ọjọ́ ayé rẹ̀ déèlì láwọn ọjọ́ mú kàákà fún lè sọ iye ọdún tí wọn náà ti lò láyé. torí ẹ sórí ilé ńlẹ́ńlẹ̀ fún wọn náà oníwó pé kéèkì jáde happy birthday birthday bí báwo ìwọ bàbá ọgọ́rin ọdún kí ló fi láyé ọ̀gá náà. ẹ jáwóra wa sẹ́bi fọ́ wọ agbádá káàkiri káàkiri agbádá tí ò sí nǹkan kan lábẹ́ rẹ̀ káàkiri àdúgbò yìí náà sẹ́bẹ̀ náà ló tún ṣe tẹ́sẹ̀ sí. ó yẹ ká mọ̀ yìí pé bá a ṣe ń dàgbà sí òun là ń súnmọ́ fún bá a ṣe ń dàgbà sí là ń súnmọ́ sàárè ṣé ìdùnnú wa ń bẹ fẹ́ni tí ń súnmọ́ kú ṣé ìdùnnú ń bẹ fẹ́ni tí ń súnmọ́ sàárè tó ń kálukú wa fẹ́ kú ni ẹni tí ń sàárè sàárè ń dà láàbùjú ọ̀tọ̀rọ̀ kú kátó fẹ́ni tọ́lá láàbíà nu wa ẹni kọ̀tọ́rọ́ ọdún kátó wá pẹ́ tó wà ní gbẹ̀dẹ̀mùkẹ́ tẹ́ ẹ bá ètí ẹ̀ lè dá akọ ikú lẹ́gbẹ̀ẹ́ olówó. yóò sì pariwo gbò gbogbo àbá ọba tiẹ̀ nínú o èwo la ti sọ tó ti kọ̀rọ̀ kú ọlọ́mọ ti jà kú ní ìjọ o. subhanallah bẹ́ẹ̀ ni ikú ìdandan ni. tọ́ba ìdílé mọ́rọ̀ dúnìá pé ìtumọ̀ ẹni kó súnmọ́ ìtumọ̀ ẹni kó súnmọ́ kìyàmà. sẹ́fẹ́ látara ìyẹ́fẹ́rẹ́ ní ìyẹn nípa yìí yóò jẹ́ nǹkan kan kò jẹ́ nígbà tá a bọ̀ láàrin àti ọ̀yọ́ lónìí wọ́n sọ à ń sọ̀rọ̀ property bàbá bàbá wa Hashiru ìṣọ̀lá ọlọ́dún àtọ́lọ́wọ́n bá kó bá wa fẹ́ wọn wọ́n sọ pé ewu property ti bàbá yìí ní gbogbo ẹ̀ wà lónìí sókè àná mọ́ gbogbo ẹ̀ kìlọ̀ ẹni tó ní ti dà á lẹ̀ tọ́ba rọrùn pé èèyàn máa ń kó nǹkan lọ sí àlùkìyàmọ̀ ni ah bàbá yẹn ní dúkìá ọ̀ ẹ̀ wọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ti lọ sí ní ojú ayé ọ̀hún báyìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn lọ́tọ̀. sẹ́yìn tá a wá kà fún un ọlọ́dà ti ta gbogbo dúkìá rẹ̀ lẹ́wọ̀ sí lọ. subhanallah ó kálukú wa náà máa wúra wa ẹni tí ó jẹ́ pé nígbà tí bàbá ń sọlá tí ò mọ̀ bóyá yóò dà fún òun sì ra pọ́pátì bàbá yìí. ẹni kan báyìí ẹ̀wù báyé ti rí ìjọ kan ló kálukú wa ló kó bẹ̀. ẹ jẹ́ amójútó iṣẹ́ olóore orí fálùkì yá máa wa ó kún jẹ̀jẹ̀ báyìí ẹ̀ tọ́ bá mójútó iṣẹ́ olóore bẹ́ẹ̀ òun náà ni yọ̀ọ́ padà dá pàdé níwájú ọlọ́mọ bá ti ọ̀la rẹ̀ ga jùlọ ṣùgbọ́n tí ọba ti mójútó hàn ìyá jẹ́ yan o ajẹ́ pé ayé yìí ayé tó fẹ́ lẹ́ tó kéré púpọ̀ ni tó jẹ́ pé wọ́n á nu hadithi pé tí ayé yìí tó bá ṣe déédéé yẹ ẹ̀fọn ni káàkiri òní ní ẹ̀fà péré omi kan tí ó múnú rẹ̀ ayé yẹn ni tó kéré dé kò ṣe déédéé yẹ ẹ̀fọn àti gbogbo ọmọ yẹ ẹ̀fọn ni bó ṣe rí tó bá ṣe déédéé rẹ̀ ni káàkiri kò ní ẹ̀fà péré omi tí ó múnú rẹ̀ ẹ̀yìn ẹ̀ làwọn gbé gẹ́gẹ́ ayé rẹ̀ ajá tó tọ̀ mu a ayé ni o ayé o ayé o àgbẹ̀wò tẹ́lẹ̀ mi ń pa mi ọlọ́dà kò sílẹ̀kùn ayé fóun sílẹ̀kùn ayé fóun subhanallah ìta àwọn igbó ní gbogbo ìgbà nìyẹn kódà lọ́pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ ẹnu wa ọ̀pọ̀lọpọ̀ wa náà máa tètè bí ìpa bẹ́ẹ̀ kò láyé ìgbà àti olùmọ̀ àtẹ̀jẹ́ olùmọ̀ pé wo lágbájá pàjáyé lẹ́bi mi o mọ̀jà yé lẹ́nu mi o sábà tí ẹ̀yin sọ pé lágbájá mọ̀ káyé bọ̀ mí lẹ́nu dákun mọ̀ káyé bọ̀ mí lẹ́nu nítorí dàka máa wí nù kì í ṣe mọ̀ ìyá yé kú lẹ́nu mi ayé ó kó ọjọ́ kan fún ọ bí ọba ti kó òfin ọjọ́ pé kì í kẹ̀yà mò dé sojú rẹ báyìí ìwọ gangan fúnra ara rẹ kó òfin ayé ṣé wàá ní dààmú oníkálukú wa táwa ní tètè mójútó tọlọ́run táà ní tètè mójútó dáadáa tó yẹ ká ti síwájú ọlọ́run pé ayé yìí ìtàn rẹ̀ fáwọn tá à ń tẹ́ńbẹ̀ òjijì ni ó de o sáyé iná ọba ti tán lójijì lọ́lọ́run ọba ìdíkẹ́ ọlá yóò ti wá dáadájú ìparí ayé òní dé àyàfi lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga jùlọ tó bá tó fi ìyọ̀ǹda lẹ̀ fún mọ́lẹ́kù tó lọ́n gbé iṣẹ́ rẹ̀ rán mọ́lẹ́kù Israfil alayhi salatu wassalam ọlọ́n gbé iṣẹ́ fún pé kọ́kọ́ béèrè tó bá ti òun náà ni fèrè ìdákú ìwárìrì tí gbogbo ọkọ ọmọ gbà pẹpẹpẹ látara rẹ tẹgbẹ tó bá ti ṣẹlẹ̀ báyìí gbogbo ti ń bẹ lórí ilẹ̀ pátá gbogbo wọn ni wọn kù tó bá kan fèrè àkọ́kọ́ yìí lẹ́yìn náà lẹ́yìn ogójì ọdún Ọlọ́run ọba ìlẹkẹ ló tún ní kó kan fèrè ẹlẹ́ẹ̀kejì tó bá ti fọ gbogbo oníkálukú ló ń kálukú yọba tají padà eléyìí ni ìtumọ̀ gbólóhùn Ọlọ́run ọba ìlẹkẹ ọlá tọ́lọ́mọ ọba ìlú kẹlá tí ọlá rẹ̀ gbà jùlọ sọ̀sọ̀ ní suratu Zumar ní wọn ló kẹ́kọ̀ọ́ fi so wọn kàn fèrè sínú o gbogbo ti fẹnu sáwà jẹjẹjẹ àtìlẹ gbogbo ẹ̀ yóò pupa pátá illa man sha Allah àfàwọn tọ́lọ̀ bá fẹ́ tí ọ̀fẹ́ mú thumma nufikha fihi ukhra lẹ́yìn náà wọ́n tún fọ́n sílẹ̀ lẹ́ẹ̀kejì fa idha hum qiyamun wọn wọn bá dìde tó ń kálukú tí ọmọ wò nyányányá ìbòlájẹ́ yìí òǹkàlùkù sì máa sọ òǹkàlùkù sì máa ṣe òun náà lélẹ́yìn barakallahu li wa lakum fil qur'ani wa sunna wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayati fastaghfirullaha innahu huwal ghafurur rahim. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in ba'd gbogbo àtàjọ ló sin Ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ yín pé lẹ́yìn ìgbà tí eléyìí bá tẹ́lẹ̀ ara ọmọ ẹdẹ ni ọmọ wa wù jáde ara wọ ọmọ wù jáde nínú lẹ òǹkàlùkù yọ ọmọ jẹ pé ẹlẹ́dàá rẹ ti ń pè é pé ẹ máa bọ̀ wá o ẹ máa bọ̀ wá ẹ wá péjọ lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ tàǹkọ́lọ́ ọba ìlékè ọlá ti sọ yẹn fún ọdún ọsọ́látò nọ́ọ̀ṣì wípé òun ọlọ́run ọba ọlá òun dá wa láti inú lẹ̀ inú lẹ̀ náà lòun ti ṣe kí ni o yóò kí wa sí yóò tún mú jáde gẹ́gẹ́ bó tún ṣe sọ́nù ọsọ́látò kọ̀ọ̀hánà ṣùgbọ́n ti inú sọ́ràtò nóòtù yẹn ọlọ́wọ́n fẹ́ ìdíkẹ́ ọlájẹ́ pé wá pé aláhù jáde gẹ́gẹ́ bí erúkú ìṣẹ́ṣe kí ni o bó ṣe ń hù jáde nù lẹ́wọ̀n náà ló ń kálukú wa láti hù jáde tọ̀tà bá hù jáde ó ń kálukú wa á máa jáde lọ síbi ká lọ sí ààyè ìkójọ tí gbogbo ẹrú sì kójọ síwájú ọlọ́wọ́n bá ìjọ náà a máa lọ lẹ́ni tí ò ní sí bàtà lẹ́sẹ̀ wa oòrùn wọn sì súnmọ́ wa ní òní wọn máìlì kan kò ní sí aṣọ kẹkẹ lára wa ó ti gbé wa dìde nù bákan náà gbogbo abẹ wa tí wọn ti dá ìdábẹ wa padà síbẹ̀ ní òhò òǹkàlùkò sì wà lélẹ̀ oòrùn tá à ń sọ pé àwọn tí wọn jẹ onímọ̀ nípa bí ojú ọjọ́ ti rí àti àwọn awòwò wọn ní twenty nine million miles lòun fi takété sí wa bóun ti takété yìí èmi ọmọ kórìí pamọ́ pé èmi ọ̀fẹ́ èmi ọ̀fẹ́ kórìí bọ̀ ó kálukú àná ọmọ pé wò ó jó di ọjọ́ rọ̀ ni o tí ọba di ìrọ̀lẹ́ èmi ò ní jáde o tó rọrùn yìí èmi ò lè lárí bọ̀ máìlì kan ni ó kù sí wa lórí tọ́gbádà lè fẹ́yà mọ́ ṣùgbọ́n àwọn ẹ̀ka ìyàn kan bẹ tí wọ́n mọ abẹ lábẹ́ òjì ọlọ́run kí á béèrè pa wọn iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi jẹ́ ní òjì tó gbọ́ alábẹ́ òjì alára ti ọlọ́run jẹ́ àbẹ̀rẹ̀ káàní olè wà kódà ẹlòmíì tí ò láníyàn pé òun fẹ́ kóra tó mọ́sálásí láàrin ìṣẹ́jú kan tóòrùn bá mú níta yọkàn wọ mọ́sálásí ni òun fẹ́ tó ju mọ́sálásí tọ́ba ti lọ láníyàn wípé ìwọ̀n mọ́sálásí kí kára ló kọ́lọ̀ láàrin ìṣẹ́jú mélòó kan òjò bá bẹ̀ lálàkọ̀kọ́ yóò tún gbalada kó tẹ́ kíni o ọ̀kàrà ló lé ọlọ́ ìbẹ́lẹ̀ mi ò kéko ìfọwọ́ mọ́sálásí kó rùn ọmọ pàdé kò ní sí ẹ̀ láti kéyàmà àfi àwọn ẹ̀sà àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n ti àwọn tẹ́kàn ribiribi tọ́lọ́run tara bẹ́ẹ̀ fún wọn sábẹ́ òbí rẹ̀ kọ́lọ́run kó fèmí àtẹnìkọ̀ kan sínú wọn. ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ ọwọ́ ni pé bá a ti dá yín bá a ti bẹ̀rẹ̀ dẹ́dà lákọ̀ọ́kọ́ náà tẹ́ ẹ jáde lára àyà yín tí ò sásọ kankan tí ò sí bàtà pẹ̀lú dọ̀dọ̀ tí ń bẹ lábẹ́ yìí náà ni bẹ́ẹ̀ náà láti dá yín padà adé ilé òdodo ni bọ́lọ̀ ọ̀bà ọlọ́run ní bá a ti sí náà nù ọlọ́run ọba ti sọ ilé ìfún wa ló ti ṣe rí náà nítorí gbọ́dọ̀ ọlọ́run ọba ilé ìjọlá òdòdó ní sọ́dọ̀ fìlà bíyà àyà wa kó pọ̀ ọlọ́run ọba ilé ìjọlá òun náà ló ti sọ ilé ìfún wa gẹ́gẹ́ báwọn ìyàwó àtẹ̀bí wa náà ni wọ́n ti tẹ̀kí ni wọ́n ti kó wa jọ. ẹ̀ǹkẹ́ ìyàwó àyíṣà rọ̀bí ọlọ́ọ̀dá nígbà táni sọlọ sọ pé wọn pa àwọn èèyàn jọ ní fẹfọ àtàní ọ̀rọ̀ àtàní gúrúlà wọn pa àwọn èèyàn jọ lẹni ọkùnrin àtòbìnrin ilé òtítọ́ ọlọ́run wọ́n wà ní òòrùn yẹn ń gbòòrò bá ju omi ìlà bá ọkùnrin ọmọ wo òhò obìnrin obìnrin ọmọ fẹ́ máa wo ìhòòhò ọkùnrin àdébìnrin ya àyíṣà ìdá àyíṣà alámùrò àṣàdù min ayò ní mahom dáàlì ọ̀rọ̀ àlìkíyàmà lé ọjọ́ tó le kókó ni ọjọ́ yẹn lè débi pé ìyẹn ò tiẹ̀ ní sínú èrò wọn pé wọ́n wò pé wọ́n fẹ́ wo lágbájá sọ́mọ́rú kò tó ń ga fún ẹ wà báyìí. tó ogun ó mú kálukú pẹ̀lú bí tí aburú rẹ̀ bá ti tó tí ìdààmú ti bá àwọn ènìyàn ló ń kálukú wò pé ọ̀bẹ wà bẹ́ẹ̀ lágbájá wà bẹ́ẹ̀ subhanallah abúlé àlùkìyàmọ̀ lé o ẹ dọ́kun ẹ̀dá múra gbogbo àwọn kátìkàtì ọjà tó ń kálukú ṣe ọjà abẹ́lẹ́ ká ṣe ọba ṣé ṣọ́ọ̀pù rẹ tó ń lò ẹlòmíì yóò lò lọ́la ẹ̀mí fẹ́kù tẹ̀lé èèyàn lọ jáde kúrò níbẹ̀ kan wá sí lọ ṣẹ́jú mélòó wọn fi ló fi sí lọ. ẹ̀jẹ̀ amójútó àwọn iṣẹ́ olóore dáadáa síwájú ọjọ́ yẹn o ẹ̀jẹ̀ amójútó dáadáa tọ́ tó bá dé àsìkò yẹn òǹkàlùkù ó péjọ lápapọ̀ gẹ́gẹ́ bó ní kálukú wa lápẹẹrẹ bá a ti gbé ti tẹ́ ẹ̀wùtà bá pé ti tẹ́ báyìí tá a bá ń ṣe òkúta ní ní ìsìn bá a ṣe ń sìn yìí ìtàn wọn ti papọ̀ lẹ́ẹ̀kan náà nìkan ló ti dà gẹ́gẹ́ bí àwọn tá a ti kọ́kọ́ ti sílẹ̀ òun náà ti dà gẹ́gẹ́ bí wọn lẹ́ẹ̀kan náà nù ẹ̀rí bọ́rọ̀ tẹ̀lé náà lélẹ́ yìí ó ń kálukú àtẹ̀tọ́ ti kú ti gbà àtẹ̀tọ́ sẹ́ ó ń kálukú ó dìde náà á dìde sí gbangba ìdájọ́ ṣùgbọ́n kí ni tó ń kálukú wọ́n wá bá òun náà ni tó ń kálukú wá bá fi ọlọ́mùtẹ́ ọlá rẹ̀ gbàdúrọ̀ nígbà tí ọba ti ní ká kú tá a kú tá a kú sínú sàárè sẹ́mọ̀ pé bí èèyàn bá kú tán láyé ìtẹ̀mí tó kù ìtẹ̀mí sàárè tá a padà máa sọ ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbá jùlọ ó ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́ba ti ní kókú tán ó ní ìbẹ̀ lẹ́yìn wọn àsìkò kan àyè kan tí wọ́n lò ìtẹ̀mí kan tí wọ́n lò ó ní ìtẹ̀mí àforúkọjì ayé sọ̀rùn wọ́n lò títí tọ́lọ̀ o tí ó fi gbé wa dìde ọlọ́run tí wọ́n bá o kò ní sí mọ̀lẹ́bí mọ́ bàbá mi lágbájá alákùnrin mi lágbájá yìí kò sí máa o kò sí máa ó kàdú kò sí nílé máa dúró àwọn ẹlẹ́rìí kankan ìbò láti sùn ní ìdínà kò sí kò sí tọ́jọ́ kò sí ọjọ́ kò sí ọjọ́ kan tó jẹ́ pọ́mọ ẹ̀dẹ́ ènìyàn yọ wà jẹ́ tó ṣe pé kò ní rojú ráyẹ̀ nìkan sọ́jà gẹ́gẹ́ bí àti ìyá torí pé ìkú ní mórí èmi ni wọn yọba èdè iṣẹ́ àwọn yòówù yìí ẹ̀rù kálukú ti tó ń jọ́nà lọ́hùn wàhálà tí wà níwájú oníkálukú ó ti tó ìkẹ́nìkan kó fẹ́ béèrè ta ló fẹ́ nǹkan wà nù payé kéke àti ìdààmú àti ìfòró ni níjọ́ àti ìyá mọ̀kọ́lọ́ làwọn kò di aburú yẹn ọlọ́lẹ́ni yóò wù tí yóò sùn àti ẹ̀ bá gbé pẹ́ẹ́lí ní sí olóore àwọn ọmọ jèrè o ṣùgbọ́n ni yóò ti sẹ́ olóore rẹ̀ bá fúyẹ́ sábúrú rẹ̀ pa àwọn ni wọ́n sòkò ẹ̀mí ara wọn inú jahannama onírun wọn bí ó ti bèrè sí iná ọmọ ara wájú wọn yọ ọmọ mú wọn yọ ọmọ jó wọn bẹ́ẹ̀ sì ni ojú wọn kọ̀rẹ́ lọ́wọ́ torí ìyá ó má jẹ̀rẹ̀ kéèyàn máa rẹ́rìn-ín wọ́n fi hàn sínú lẹ́yìn ó tún wá rẹ́rìn-ín kó tètè ojú ó lé lóró ojú ọkọ̀lẹ́ lọ́wọ́ ní sódà tó lè mọ omi náà ayé ọgọ́rùn-ún ti ẹlẹ́ẹ̀kẹrin lé ní ọgọ́rùn-ún lọ́nà ọba ilé tí ọlá ti sọ eléyìí fún wa lẹ́yìn náà ká lọ mọ̀ yí pé ẹ̀tọ́ bá mọ̀ pé bí ìgbésí ayé ó ti lọ ní ọtọ́ fún owó tètè lo àsìkò tí ń bẹ tó ní láyé yìí ó tètè lo tiwájú kó tó di pété àlùfẹ́yàmà àti tìsàárẹ̀ òde kó tó di pété àlùfẹ́yàmà òde torí pé àdébùwà Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam ọmọ nǹkpáyà ni wa lórí púpọ̀ ọ̀pá ìyàlẹ́wà lórí púpọ̀ nípa wípé báwo la ti fẹ́ ṣe táàbì rí ilé ayé ìlò dáadáa kálíkì yá màá wó fi ọ̀rọ̀ fún wa torí ẹ̀rọ jẹ́ pé gbogbo dáadáa táni sọlá mọ̀ fún wa kó lóore fún wa ìṣiṣẹ́ ọlọ́run sọlá tọ́ka wa sí gbogbo àwọn aburú táni bí òṣèlú sọlá mọ̀ pé eléyìí ó kó wàhálà bá wa lálùkè yá mà tàbí inú sàárè gbogbo ẹ̀ lànà sọlá mọ̀ àríwọ̀ sọlá ló ti àgbà àdéhùn tó lọ sọ yìí pé dájájú tí wọ́n para ẹ̀yìn lórí púpọ̀ jù tẹ́rù ń bà mí fún òun náà ni pé lẹ́yìn mi tẹ́ ẹ bá lọ tí ń bá lọ tán ìdí pamiláyà fún yín ló púpọ̀ jù òun náà ni yòrò yòrò ayé òdòdó ayé tí ọmọ kan sí yín tẹ́ máa rí ayé yìí gẹ́gẹ́ bí tó tutù tó rẹwà tó kúrégé tẹ́ máa wá lọ sí alábàá tètè ń bẹ̀ gẹ́gẹ́ báwọn tí wọ́n jẹ́ pé ayé ni wọ́n wá báwọn ti ń tètè àwọn tí wọ́n mọ́ lọ́wọ́ òrẹ́lómi inú mùsùlùmí náà yọ ọmọ òfin akérúkí àwọn ọ̀gá tá a ti ń sin lọ́ǹgàn àti ara ìdíjẹ́lẹ̀ àdìdíjẹ́lẹ̀ kan káfíìrì wa ra ìpín ìpín ìpín ìpín ilẹ̀ ọ̀rà tọ̀tún ọ̀rà tòsì ọ̀rà tìgbà ọ̀rà táwo àwọn ọ̀gá tá a ti ẹ̀tọ́ pàǹtí irun tá a ń sin lọ́hùn yìí yàrá kan báyìí àríkọ́ dépò bá kọ́lé ẹlẹ́sẹ̀ mẹ́ta kátó wá pé àwọn akọ ilé ńlá ẹ̀wò lágbájá tí ọ̀mọ́ lọ́n káàkiri abẹnú parí ẹ̀wò bí ṣe ń kọ́ dídé kọ ọkọ sọ ọkọ síbi àgbékà àgbékà onílẹ̀ onílẹ̀ lágbájá wa kọ. ìgbé ìgbésí ayé tẹlomi náà ló nu mùsùlùmí yẹn láàrin kà màbúlágò min al-ilm pàápàá ìrógbà ẹlòmí náà gbogbo mẹlòmí náà mi ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ lọ́wọ́ sọ pé ya'lamuna zahiran min al-hayati dunya ọ̀rọ̀ ìjẹ́pẹ́jẹ́ pọ́lú àlùkìyàmà òní ó pàtàkì nínú ìgbésí ayé wa ọ̀rọ̀ ayé yìí kàmú ní bẹ́ńtì torí àìmọye àwọn èèyàn wọn ti lọ nínú àwọn ọmọ wa àìmọye wọn ti lọ nínú àwọn ìyàwó wa àìmọye ló ti lọ nínú àwọn alátùmọ̀ wa aládùúgbò wa nínú mọ̀lẹ́bí wa nínú àwọn ọ̀rẹ́ wa débi tí wọ́n lọ táwọn òní lọ bẹ̀rẹ̀. ẹ̀jẹ̀ àmọ̀ yìí pé ibi táwọn kálukú wa náà lọ ni ayé ìwà kéré púpọ̀ ẹlẹ́rù lọ dẹrù ẹlẹ́ ìkàlọ́ ìtọ́ fẹ́ báyìí kálẹ̀ tí ó bá mú tí ó bá bójútó tí ó wà lóòtù nígbà tó fẹ́ tó ní nǹkan gangan fúnra rẹ̀ ló ti dà nǹkan rẹ̀ lẹ̀ ó ń kálukú wa ẹ̀dá fún ẹja kéré ayé ká mọ̀ pé ilé àkọ́kọ́ lélẹ́ yìí nínú ilé mẹ́ta ìtẹ̀mí mẹ́ta tọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ti pé yóò lò gbogbo ndé èèyàn bí wá sá fún aburú tí ń bẹ nínú tẹ̀mí alákọ̀ọ́kọ́ yìí òun náà làbẹ́ tuntun làtó ti kí ni o lọ́wọ́ àti sọ̀rọ̀ apá gbogbo wa iwájú ká wá sọ̀rọ̀ ìjà àtàyè jẹ̀lẹ́kẹ́ ìjà amáyé níwọ̀n gbogbo àwọn nǹkan tí ń jẹ́ káyé òsì yòdò yìí di lọ́kàn wa ìdàkùn ẹja dínà sí gbogbo nbí táyé òsì kéré lẹ́mìí wa ibẹ̀ ni ẹja lọ ìjà máa gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ rere ìjà máa gbọ́ àwọn ọ̀rọ̀ tó dára ẹja súnmọ́ àwọn rúfọ̀kọ́ tí wọ́n jọ sọ lẹ́lọ́ọ̀lù àwọn tí wọ́n jẹ́ alábàárín ire àwọn ni ẹja súnmọ́ ẹja máa fi lọ́rùn ẹja bẹ̀rù ọlọ́run ẹja páyọ̀ ọlọ́run ọba ìdíkẹ́ ọlá ẹja láti ọlọ́run ẹja tẹ̀lẹ́sẹ̀ níbọ̀ Muhammadu sallallahu tá a bá ti gbọ̀rọ̀ lọ́gbọ́ lódodo nígbà ó pe ilé ayé yìí ní dúnìyà tá a gbọ̀rọ̀ àdéhùn sọ́nà tá a gbàgbọ́ lódodo tó ní ayé yìí ìtọ́fẹ́ ẹ̀sẹ̀ àgẹ́gẹ́ bíi sájẹ́ bẹ́ẹ̀ jọ òun náà ni ẹran òkú bèbè tó ń sọ sórí àkìnà. gẹ́gẹ́ bí jẹ́ká ní sọ́sọ́lọ́ lọ́jọ́ kan pẹ̀lú ọ̀sán hábà. ànábì wa rí ẹran kan tọ́jú òkú bèbè tó ń sórí àkìnà. ànábì wa pa iṣẹ́ lọ́dọ̀ mi ní tó dédé débi tọrọ tàbí bí kọ́bọ̀ kan. ọ̀sán ah, àwọn ilé yìí sáájú àwọn arẹlẹ ìyẹrọ kún bété kò tún jọ kún bété lásán wọn tó ti tọ́ dákítà ọjọ́ kún bété pọ́nbélé èèwọ̀ ni kò ní sáà ìdè ọdún wa ti wà lákìtà àlẹ́bí ni kò tẹ́ tó lè ra ah, Allahu akbar ó ní ilé ayé yìí kò sí tọ́fẹ̀ dá tọ́fẹ̀ ló bí òkú bété lọ ìmáàmù sáfì sọ pé wọ́n máa yẹ àléhà kìláàbù hàmùhún náà títí dáàbò ha. ó láyé yóò jẹ́ kankan jùjí ìfà òkú gbèsè ara lọ mùsàhìn ìlànà tó ṣòro fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn mùsùlùmí gidi láti jẹ. ètò ìsìnkú àléhà kìláàbù àwọn ajá wa pè mú báyìí ayé nu o àwọn ajá wa pè mú báyìí hàmùhún náà títí dáàbò ha. èròǹgbà àwọn ni pé wọ́n fẹ́ fàyè ìyá ìyẹn ni pé àwọn ajá yẹn ni àwọn tó ti fún wọn níbi ayé wọn fẹ́ jẹ́ gbọ́dọ̀ kó jẹ́ tí wọ́n lọ. wọ́n ní wọ́n ń tẹ̀lé tẹ̀lé ha tí ìwọ̀n tó ọjọ́ olùgbàgbọ́ òdodo bá sáfáyé tọ́ sáfù dáadáa kó ń tà sílẹ̀ máa lè àlè hà ọ́ làkú níbi àwọn tó ń gbénu ayé wọn làwọn ajá tí wọ́n fẹ́ jẹ ayé wọn. wọ́n ń tẹ̀jìtẹ̀ síbù hà tí wọ́n náà bẹ́ bá wọn fà pé àádọ́ jẹ́ ni náà sàájì kàkìlà àbò hà ajá yìí yóò pọ̀ ẹ̀rí máa ń sábẹ́ wọn sọ̀rọ̀ ní àwọn máa yẹ ta lórí ayé bó ṣe rí bó ṣe tó èmi ìtọ́wò èmi ìmáàmù sábì ìtọ́wò wọ́n ti fa ìlẹ́yìn náà á ti bù ha wọ àìdá àbò èyí tó dùn ayé ọlọ́run ti wá bá wa ìyá ayé gan náà tó ti wá bá wa subhanallah àwọn wọ̀nyí ojú wọn táyé ṣùgbọ́n wọ́n tó gbogbo ìgbésí ayé wọn fọ́lọ́wọ́n bá ti ọ̀la rẹ̀ gàdúrà kẹrin ní òròyìn máa ń ṣáàfin tá rẹ̀ wọ́n ló yẹ pé ní Ramadan Kùránì títí ni ó fi kalẹ̀ yóò ti ṣe náà bí láti yóò ṣe yóò lò kan lọ́wọ́ ọ̀sán amálẹ́ látàlẹ́ mọ́júmọ́ yóò tún lò kan. séèkì sí ayé wọn làwọn wá ń lò báyìí. ẹ dẹ́kun ẹ jẹ́ amáyé ní fúfú yẹ ẹ jẹ́ àṣàyé níwọ̀n gbogbo àdìsíkì tá a bá kójọ tí ọ̀bẹ ti gbọ̀nà halal ẹ mọ̀ jẹ́ akara wa bá a bá ti dàálẹ̀ báyìí àwọn tó ń lò ni wọ́n ń gbádùn rẹ̀ ìdíró rẹ̀ ọ̀run tiẹ̀ tó kójọ lọ́wọ́ ẹmọ kọ ọ̀pọ̀lọpọ̀ mí náà tó lọ kọ ayé jọ lọ́nà tí ọdá tọmọ nǹkan bá ń ṣe yàrá yẹlò pé ẹ yín ọmọ gángan ẹ dá gángan mọ tẹ ẹ bá mọ déyàn rí déyàn ọgbọrọ owó yìí kí lórí kí lórí. tọ́ba gbọ́nà tí ọ̀dà ẹ̀yà ajá tètè lọ sọ ọ̀nà tó dáa fún rẹwà ìtọ́lọ̀ ọba ìlẹ́jọ́ lọ́ba ní ọ̀bọ̀ fún yàn kéèyàn tètè sọ ọ́dẹ̀. ìbẹ̀rù ọmọ ìyàwó ọwọ́ ní islam ó sì rí bíá wọ́n sọ pé ní islam rìbá ọ̀dà mọ́tò títí ń lò débi ń ṣiṣẹ́ ó sì dà lọ fún mọ́tò náà tà gbogbo omi tó ti gbowó yẹn sì yà dá padà. ẹbí àwa ikùn jẹjẹ rẹ àtúntò ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lọ́dún lọ́la lórí sáńgbà tá à ń lọ sọ́yọ̀ subhanallah tọ́ bí wọ́n ti ń pè lọ́sùn pé lọ́sùn kẹ lágbájá ọlábídẹ́ǹtì kan pé wọ́n ti torí báyìí ẹ́ láwùjọ ọgbà torí báyìí lọ lábídẹ́ǹtì ojú rẹ gbogbo ẹ̀ subhanallah mọ́tò ti bẹ́ǹtì rẹ padà báyìí o. sẹ́ẹ̀ni sọ́nà bá kọ kalẹ̀ fún yàn wàlá yọ jẹ́ fẹ́ yàn tó wá hàn kankan pé pé owó rìbá ọ̀ àjẹkù mùsùlùmí mi náà jẹ rìbá ọ̀ tàbá ìsọ̀sanwó yẹn ọlọ́run tó wá fi tó tẹ ẹ bá wo ìsìlámù ẹni ẹsẹ wò pé ọmọ fẹẹ dàbí ìsìlámù ṣe dàbí nìkan kan wá ti bọ lọ tòmátì ìwọdún tẹ ẹ bá wo ìsìlámù ẹni tẹ tẹ ẹ wo tòkútù rẹ ọlọ sókè tó fẹ àti àti ìjọ débì láàárọ̀ ìlànà padà báyìí tẹ ẹ bá ti wo orúkọ rẹ ẹ ti a ah, ẹ ti lẹ́yìn yìí ṣe mùsùlùmí kílẹ tígbèjà ayé ṣe nínú ẹjẹ amáyé ní fúfúyà ìtọ́lọ̀ ń kọ kalẹ̀ fún wa yóò dé bá wa àbí Allah subhanahu wa ta'ala ọlọ́dà kò kúyà ayé lẹ́nu wa o ọlọ́dà kò kúyà ayé lẹ́nu wa abẹ́wọ̀ ọlọ́dà kò kúyà ayé lẹ́nu wa gbogbo ìtaari láyé tálífìyàmà wo òfin ní dàrú ọlọ́dà kò fún àwọn ọ̀rùn èdè yẹn rí tálífìyàmà sáré fi dàrú ọlọ́dà kò wọ́n ti kaba wọn sáré rẹ̀ wọ́n jọ tó wa lọ́wọ́ o tiwa lọ kabalẹ̀ lé ayé tá a wà yìí tiwa ní ọkọ̀ kabalẹ̀ nù sáré dàpọ̀ wa tiwa ìwà tó ń dá wàhálà alẹ́ lórílẹ̀‐èdè náà dákùnbà nìkún wọn sùúrù ọlọ́dàkùn àbẹ́ àwọn tí darí wa níjọba àpapọ̀ ìjọba ìbílẹ̀ ìjọba ìbílẹ̀ dákùnbà nìkan wọn máa ń ṣe àánú mẹ̀kúnnù dákùnbà nìkan ti wọn lọ́kàn gbogbo dáadáa tó wò fáwọn lè ó lè bọ́wọ́ àwọn bọ́sọ́dọ̀ àwọn èèyàn ọlọ́dàkùn ràn wọ́n lọ́wọ́ àti ìjẹ́kọ̀ ojúṣe ìdùnnú ìrọ̀rùn ìrọ̀rùn adákùn ṣe níbi àtẹnukọ̀ kan wa àbẹ́ wọ́n lọ́dàkùn ṣe wálẹ́nu tí ó sì